ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti a mọ̀ sí life world èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma e, bmaa èyí tí a pè ní tí a pè ní tí ó wà ní e, tó wà ní ní áfíríkà tó sì wà ní amẹ́ríkà èyí tó jẹ́ ẹ̀ka tó wà ní ìlú ìbàdàn e, ti nàìjíríà nípasẹ̀ oore ọ̀fẹ́ jésù kristi mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí a ti wà tí a ti ń gbọ́ mi káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè bẹ́ẹ̀ ni mo sì gbé olúwa ga bí olúwa ti ṣe máa ń bùkún fún olúkúlùkù àwa tí à ń tẹ́tí sí àkókò ọ̀rọ̀ ìyè yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àkókò tí a máa ń ní láti lè jọ gbọ́rọ̀ ọlọ́run àti láti lè jọ ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run lónìí yìí bákan náà la ó máa tẹ̀síwájú nígbà tí a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní ta ni ìwọ sinmi lé? Ta ni ìwọ sinmi lé? Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń sinmi lé ẹ̀gbọ́n, ẹlòmíì sinmi lé àbúrò tó lówó lọ́wọ́, ẹlòmíì sinmi lé àwọn òbí, ẹlòmíì sinmi àwọn aṣáájú, àwọn ẹlòmíì sinmi àwọn adarí, bóyá adarí ẹ̀sìn bí olùṣọ́ àgùntàn wọn, ẹlòmíràn ó sinmi àwọn olóṣèlú, wọ́n sinmi lé àwọn ìpinnu àti àbá àwọn àbá àwọn ìlérí tí àwọn olóṣèlú tí wọ́n ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló sinmi lé oògùn, ọ̀pọ̀lọpọ̀ ló sinmi lé agbára àìrí. Àwọn nǹkan wọ̀nyí ẹ rí i wípé pẹ̀lú ìtàn ayé tí a lè rí lónìí, a lè rí i wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbẹ́kẹ̀lé wọn asán ni. Gbígbẹ́kẹ̀lé wọn asán ni, òbí mi gbẹ́kẹ̀lé ọmọ asán ni àwọn ọmọ mi gbẹ́kẹ̀lé òbí tóbí bá kú gbogbo ìgbẹ́kẹ̀lé wọn ó parẹ́ ẹlòmíràn gbẹ́kẹ̀lé iṣẹ́ tí iṣẹ́ bá bọ́ àbí tí ẹnìyẹn bá ṣàìsàn ẹ rí i pé agbára ìgbẹ́kẹ̀lé wọn á di òfo ọ̀pọ̀lọpọ̀ wa ló gbẹ́kẹ̀lé ara wa pàápàá ẹlòmíràn ó gbẹ́kẹ̀lé ọgbọ́n orí nítọ́pọ̀lọpọ̀ ṣe gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó dùgbà láwọn nìyẹn tí wọ́n sọ ní ọkàn wọn wípé kò sí Ọlọ́run torí pé wọ́n gbẹ́kẹ̀lé ara wọn wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn wọ́n gbẹ́kẹ̀lé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí yìí a máa ṣàkíyèsí ẹni tí à ń pè ní ìgbẹ́kẹ̀lé, ẹni tí a sì gbọdọ̀ gbẹ́kẹ̀lé. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Mò ń kà láti inú ìwé, ìwé Àìsáyà. Mò ń kà láti inú ìwé Àìsáyà orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Àìsáyà orí ìkẹrìndínlọ́gbọ̀n. Mò ń wo ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin, ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bíbélì wí "Ó ní ìwọ ó pa á mọ́ nílé àlàáfíà pípé, ọkàn ẹni tí ó sinmi lé nítorí ó gbẹ́kẹ̀lé ọ ẹ gbẹ́kẹ̀lé olúwa títí láí nítorí olúwa jehova lé àpáta ayérayé ẹ̀kẹ́ hallelúyà níbí báyìí a rí olúwa a rí ọlọ́run a rí jehova gẹ́gẹ́ bí àpáta ayérayé tá bá sì ń sọ nípa àpáta àpáta jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní agbára tí kò lè tí kò lè ṣe é tí kò tí wọ́n gbàgbọ́ tó jẹ́ àmì nǹkan tó lágbára tí kò lè nǹkan tí kò lè tẹ́nìkan ò lè ṣẹ́gun ó jẹ́ àwòrán tí a máa fi ń ṣàpèjúwe ohun kan tó lágbára àbí ẹni tó jẹ́ pé ó lágbára tẹ́nìkan kan ò lè borí ẹ̀ wọ́n wá pe àpáta yìí ní àpáta ayérayé òun náà ni olúwa olúwa olúwa ọlọ́run jehova ẹni tó dá ayé àti ọ̀run ẹ̀kẹ́ hallelujah ó ní ẹgbẹ́kẹ̀yìn ó ní ó ní ìwọ ó pamọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tó sinmi lé torí pé ó gbẹ́kẹ̀lé èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi gbẹ́kẹ̀lé àpáta ayérayé yìí ìbéèrè náà ni pé ìwọ ńkọ́ a gbúdọ̀ ẹni gbogbo apáta ló ní nǹkan kan tó gbẹ́kẹ̀lé ṣùgbọ́n èmi yàn láti gbẹ́kẹ̀lé àpáta ayérayé mo sì ti gbẹ́kẹ̀lé àpáta ayérayé yìí kò sì dà mí ìwọ ńkọ́ ìgbẹ́kẹ̀lé rẹ ǹjẹ́ ó lè gbà ọ́ lọ́jọ́ lọ́jọ́ ibi ìgbẹ́kẹ̀lé rẹ ṣó lè gbà ọ́ lọ́jọ́ lọ́jọ́ ìdààmú ṣó lè gbà ọ́ lọ́jọ́ wàhálà ìjọ́ tí ò tiẹ̀ síbi tí ò sí wàhálà pàápàá ìgbẹ́kẹ̀lé rẹ ǹjẹ́ ó lè dúró títí. mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí ìwọ tó ń gbọ́ mi torí pé àìsáyà ọlọ́run fi hàn àìsáyà sì ń bá àwọn ènìyàn ọlọ́run sọ̀rọ̀ láwọn ọmọ júdà torí pé àwọn ọmọ júdà wọ́n gbẹ́kẹ̀lé àwọn òrìṣà ìlú mìíràn wọ́n gbẹ́kẹ̀lé àwọn òrìṣà tó lẹ́nu tí kò lè sọ̀rọ̀ tó lójú tí kò ríran tó lẹ́sẹ̀ tí kò lè rìn a pè wọ́n ní ohun asán lásán a pè wọ́n ní ohun ayé àti ohun asán a sì kọ́ wípé ọlọ́run tí kò dá ayé pàápàá á ṣègbè lójú ayé gbogbo àwọn òrìṣà àbí àwọn ògùngùn tí àwọn èèyàn ṣe tó wá gbé sọ́wọ́ tó gbé sọ́rùn tó rò pé òun ló máa gbà ọ́ kò lè gbà ọ́ torí pé ìgbẹ́kẹ̀lé asán ni wọ́n fẹ́ kó o mọ̀ wípé bí àwọn ọmọ Júdà bí wọ́n ṣe gbẹ́kẹ̀lé òrìṣà wọn ẹ̀rí eléyìí mú ìjìyà wá ó sì Ọlọ́run sì tà wọ́n sí ilẹ̀ Bábílónì ó tà wọ́n sí oko ẹrú Bábílónì níbi tí wọ́n ti sìnrú fún àádọ́rin ọdún mo fẹ́ kí wọ́n tí òun gbọ́ mi kó o mọ̀ wípé ìgbẹ́kẹ̀lé nínú ènìyàn àbí ìgbẹ́kẹ̀lé ara àbí ìgbẹ́kẹ̀lé nínú àwọn olóṣèlú gẹ́gẹ́ bí a ti ṣe ń rí lónìí ó máa mú ìjákulẹ̀ ńlá wá ìgbẹ́kẹ̀lé ẹ̀sìn á mú ìpọ́njú àti ìjákulẹ̀ ńlá wá ṣùgbọ́n mo fi jésù kristi mo fi olúwa jésù kristi mo fi ń lọ̀ ọ́ lónìí torí wípé òun ni àpáta ayérayé ó sì ń rọ̀ ọ́ lónìí wípé kó gbẹ́kẹ̀lé ó ní gbẹ́kẹ̀lé olúwa gbẹ́kẹ̀lé olúwa títí láé nítorí pé olúwa ọlọ́run jehovah òun ni àpáta wa má gbẹ́kẹ̀lé fún ìgbà díẹ̀ torí pẹ̀lú mi à ń sá lọ sí ìjọsìn nígbà tó bá ní ìṣòro nígbà tó bá ní ìdààmú nígbà tó bá ní wàhálà á ní ìránṣẹ́ ọlọ́run ẹ gbà mí o wọ́n á ní ṣọ́ọ̀ṣì ẹ gbà mí o wọ́n á ràn lọ́wọ́ wọ́n á gbà á ṣùgbọ́n á sá padà ohun tí mo ti ẹ̀ ń sọ kọ́ ìgbẹ́kẹ̀lé tó ṣe pàtàkì jù ó ní kó kó fi ìgbàgbọ́ ẹ̀ sínú Kristi Jésù kó má gbẹ́kẹ̀lé orúkọ mìíràn torí pé orúkọ kan ta fi fún gbogbo ènìyàn ta fi lè gba ènìyàn là ní ìgbàlá tí ọkàn ènìyàn kì í ṣe ìgbàlá tó ń jẹ àbí ti mímu àbí ilé tí màá gbé aṣọ tí màá wọ̀ kí ìgbàlà yẹn kọ́ àìsàn ìwòsàn kúrò nú àìsàn èyí tí mò ń sọ yìí ó ju ìgbàlà yẹn lọ màá gbẹ́kẹ̀lé olóṣèlú láti lè fún mi lówó ó èyí tí mò ń sọ yìí torí pé ìgbàlà ọkàn èèyàn iyebíye ni mò ń sọ nípa ìgbàlà ọkàn eléyìí gan ni mò ń tẹnumọ́ wípé ìgbàlà ọkàn rẹ ó ṣe iyebíye má sì gbẹ́kẹ̀lé ohunkóhun láti lè fi ṣe ìgbàlà ọkàn rẹ gbẹ́kẹ̀lé jésù kristi ẹni tó ń ṣe àpáta ayérayé ẹni tó kú fún ọ lórí igi àgbélébù ìyẹn nìkan náà ni àpáta ayérayé tó lè gbà ọ́ ní ọjọ́ ibi ìdájọ́ ọlọ́run lọ́jọ́ ìbínú ọlọ́run torí pé ìbínú ọlọ́run ń bọ̀ lórí gbogbo àwọn aláìgbọràn ṣé ìwọ wá fẹ́ wà lára àwọn aláìgbọràn yìí mo ṣe ń sọ fún ọ lónìí mo ṣe ń ké fún ọ lónìí wípé ìwọ tí ò ń gbọ́ mi o nílò láti gbà láti wá sọ́dọ̀ jésù kristi fún ìgbẹ́kẹ̀lé àti fún ìgbàlà rẹ o láti fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú jésù kristi àpáta ayérayé tí kò lè dà ọ́ àìsáyà ń sọ lónìí wípé gbẹ́kẹ̀lé olúwa torí pé kò sí ìdààmú fún àwọn tó bá gbẹ́kẹ̀lé torí pé àwọn tó bá gbẹ́kẹ̀lé á pamọ́ ní àlàáfíà pípé nínú ayé tá a wà yìí o lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run bí ayé tilẹ̀ ń torí bí ayé tilẹ̀ ń dorí kodò tí gbogbo nǹkan tó ń yí tí kò sí jíjẹ tí kò sí mímu tí ìpọ́njú wà níbi gbogbo tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yóò pamọ́ ní àlàáfíà pípé á tọ́jú ẹ Jésù Kristi mú gbàgbọ́ bẹ́ẹ̀ wípé á tọ́jú ẹ ó wá rí jẹ nìyẹn ó wá rí jẹ nìyẹn ìgbàlọ́kàn wá ṣe pàtàkì ìyẹn ni mo ṣe ń pè ọ níjà lónìí wípé gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà rẹ gbẹ́kẹ̀ rẹ lé fún ìgbàlọ́kàn rẹ gbà á gbọ́ gbẹ́kẹ̀ rẹ lé fún àti wọ ilé ayérayé mọ̀ wípé òun nìkan òun ló kú fún ọ lórí igi àgbélébùú tó sì ta ẹ̀jẹ̀ sílẹ̀ òun ló lè gbà ọ́ kúrò ní ìdẹkùn àti ìdájọ́ ayérayé iṣẹ́ tere tó ń ṣe kò lè gbà ọ́ tó bá lọ gbẹ́kẹ̀lé pínrín ìtìjú àti ìjákulẹ̀ lọ́rùn máa bá pàdé torí mo ṣe ń rọ̀ ní wákàtí yìí wípé fi ayé fún Jésù Kristi lónìí torí wípé ọ̀la lè pẹ́ jù ibi tí a bá dé yìí mo fẹ́ fi Jésù Kristi fi lọ àti lè gbẹ́kẹ̀lé Jésù Kristi òun ni wípé kò mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ nìyẹn àti lè gbẹ́kẹ̀lé Jésù Kristi òun ni wípé kí kò gbàgbọ́ wípé òun nìkan ló òun ni ó jẹ́ ìgbàlà rẹ wípé ó kú fún lórí igi àgbélébó ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ ó kú asín ọjọ́ kẹta ó sì jíǹde kúrò ní ipò òkú tó bá lè gba eléyìí gbọ́ tó sì jẹ́wọ́ ẹ̀gẹ́ bí olúwa tó lè gbàlà rẹ ó dẹ́ni ìgbàlà nìyẹn o nítorí ìdí èyí mò ń fi jésù kristi náà lọ ní wákàtí yìí torí pé ọ̀la lè pẹ́ jù mo gbà pé kí yóò dára fún bó ṣe ń ṣe ìpinnu yẹn tí wọ́n bá ń béèrè tó bá ń fẹ́ tó bá ń fẹ́ ìmọ̀ràn àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí òun fẹ́ àlàyé lórí tí mo ti tí mo ti sọ yìí o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.